ẹ káàárọ̀ yẹn mi kọ́mínà ni dr oníṣẹ́ ńlá gbogbo ọ̀tọ̀ bá fẹ́ kàn sí mi ò lè kàn sí mi lórí zero eight one three six three eight two two nine nine ìwé bàbá wa ọlọ́run dáre <laughs> bàbá wa kan kọ́mẹ̀ntì wọn ní ẹkùn ọlọ́run dáre fúnra rẹ̀ ọkùnrin tí ń bẹ nínú ilé tí ń dẹ́rù bara rẹ̀ kódà kún sára wọn nìkan ni wọ́n ń dẹ́rù bàbá yìí pé wọ́n pé láàfáà wọ́n pè lónídán wọ́n pè ní èèyàn wọ́n pè ní gbogbo agbára láyé gbogbo tí wọ́n fi sílẹ̀ láyé ọlọ́mọdé ó bàjẹ́ ah Allah Akbar ọlọ́run dáre láàyè ìgèfèrè láàbò àárín àmárè ó àgèfèrè láàbò kò láyé ní. bàbá ọlọ́run kó bá foríjì bàbá yìí o. Ah, ah ìwé yìí ó dára púpọ̀ fún ìwọ tí o bá nílò ẹ̀ ṣé à ń rí báyìí àwọn iṣẹ́ tí ó wà nínú ìwé yìí òun náà ni à ń fi hàn wá yìí a ní soft copy ẹ̀ bẹ́ẹ̀ la ní pdf ẹ̀ ẹ ti rí àṣírí ńlá ni tó já sí wípé kò sí tíyàn lè fi wé ìwọ tó o bá ní lọ́wọ́ bí ẹni péyàn ti jogún ayé ni ọjọ́ kọ̀ọ̀kan làwọn kinní yìí ni wọ́n ní iṣẹ́ kankan tí wọ́n ń ṣe kódà owó tí mo pè fún wa pé ká máa san gan tí mo sọ pé twenty thousand pdf thirty thousand fún hard copy ẹ̀ fún ọ̀ tó bá fẹ́ ìwé gangan tá a ti print jáde báyìí thirty thousand ni ìwọ tí o bá jẹ́ pé o kò fẹ́ soft copy ẹ̀ tó jẹ́ pdf tẹ́ kó wà lọ print fúnra rẹ̀ twenty thousand ni àwọn iṣẹ́ tó wà nínú ìwé pọ̀ ní àwọn oríṣiríṣi agbára ní àwọn oríṣiríṣi ẹ èyí tá a fi ń ṣẹ́gun ọ̀tá òun lélẹ́yìn ṣẹ̀rẹ́lẹ̀ báyìí sìn òyìnbó fi ń dáàbò bo ohunkóhun lọ́wọ́ àwọn bóyá ajínigbé àbí nǹkan àwọn tó ń jalè àbí nǹkan kan báyìí oríṣiríṣi iṣẹ́ pọ̀ ń bẹ aláìtàlá iṣẹ́ pọ̀ ń bẹ gan ẹ má jẹ́ àfojú kékeré wò ó àwọn èèyàn ti ń gẹ̀ tiẹ̀ kódà tó bá yá owó yẹn máa padà jù bẹ́ẹ̀ lọ torí àṣírí yìí ó àṣírí tí à ń fi kalẹ̀ nírú iye tí a fi kalẹ̀ yẹn lọ àmọ́ kákò fi ṣe ọmọ aráyé ká fi ṣe wá láǹfààní ká fi ṣe wá lóore òun ló jẹ́ kí a ṣe ní iye yẹn torí kò sí ní tá a mú wáyé kò dẹ̀ sí ní tá a mú lọ sọ́run nínú seven book of Moses inú ẹ̀ ni bàbá yìí ti yọ àwọn àṣírí táwọn náà wàá fi tiwọn kún torí ẹ̀ ẹlòmíràn lóhun ní seven book of Moses lọ́wọ́ èé seven book of Moses tó já sí wípé agbára tó ju agbára lọ ni kódà a máa ní box a dẹ̀ máa ní kọ́kọ́rọ́ tí wọ́n fi ń ṣí gbogbo ètò àlọ́wọ́ ẹlòmíì èyí tí wọ́n print online ni o kọ́lọ́n kó ṣá.